ní bó ṣe dàrí ọkọ ò rí ibadallah ọ̀pọ̀lọpọ̀ wa làwa ló wò ráwọn ìyàwó wa èyí tó tiẹ̀ tún ṣe bí ẹni fẹ́ da díẹ̀ nínú wa bára ẹ bá kú tó fẹ́ gbọ́ bùkátà nìkan ní máa fẹ́yìn síyàwó tó bá ti gbọ́nra nù wọn ò tún rẹ́rìn lẹ́nu ẹ̀ mọ́ ibadallah tẹ́nikẹ́ni bá wà tó yẹ ká bá ṣeré ká palẹ́rìn ká dùn nú tóun náà máa fojú sọ́nà pé àáfàá máa pẹ́ ń ta wàláhì àwọn ìyàwó wa ni tá a bá dá ń bẹ̀ yẹn gbogbo ibi tá a bá dá sí ibi tó yẹ kó kù ló ṣáájú ibi tó yẹ kó ṣáájú láti sẹ́yìn yìí ó ní fẹ́yìrìkún fẹ́yìrìkún lè àhìlì ẹni dáa jù nínú yín lẹ́yìn tó dáa sáwọn aráalé wọn jù. aisha ni ya rasulillah ẹni tó mú fún wọ́n ilà parẹ́ tì rèé ọkọ ti pa òun náà tì òjíṣẹ́ ńlá wa ránṣẹ́ lọ bọ́kọ arábìnrin yìí usman bin mazrun pé ìwọ usman ṣé kórìíra sunna ló sọ ẹ́ di báyìí ni àbífẹ́ sunna ìbáàdà tó ṣe débi pé òríra òríyàwó ẹ mọ́ òdòyàwó ẹ nínú mọ́ ṣé mi ló fẹ́ fi jọ ni àbò fẹ́ fi kọ̀yìn sí tí mo mú wá usman náà wá dáhùn ó ní ojú kòkòrò súnà náà ní òjíṣẹ́ ọlọ́run ànábì ni tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi náà máa gbà àwẹ̀ màá sì máa jọ̀sán èmi á máa sùn màá sì máa kírun ṣùgbọ́n mo ṣe níwọ̀ntúnwọ̀nsì tí ò fi pa ẹ̀tọ́ àwọn ará alé lára ni ẹrú sí ọlọ́run ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká tọ́jú gbogbo àmánà pàápàá jùlọ àmánà tó jẹ mọ́ ẹ̀tọ́ àwọn obìnrin wọ̀nyí. bá a bá wọn gbígbàdúrà àwọn àfa jàǹkànjàǹkàn là á máa rò kan pé gbígbàdúrà wà lọ́wọ́ wọn láì mọ̀ pé àwọn wàlíyáàtì kan wà nínú ilé wa wàláhì tá a bá wáyọ̀ ní ọlọ́run bá tara wọn yóò yẹ ẹ̀yin gan lẹ́nu bọ́lọ́run ṣe ń yára gbàdúrà ẹ̀dá látara ìyàwó njẹ́ tó bá pọ̀ kájẹ́ kí wọ́n mà pó pọ̀ njẹ́ tó bá mọ ní bíntín kájẹ́ kí wọ́n mà pó bó ṣe mọ ní bíntín yìí àgbàgbé ẹ̀tọ́ wọn kí wọ́n rí dùnú látara pé àwọn fẹ́ wa gbogbo obìnrin tó bá ti rọ̀ fẹ́sìn ọlọ́run bóun fẹ́ ṣe súnà ọlọ́run pa ìdùnnú ẹ̀ pọ̀ síbi kan fún ilé ọkọ ẹ̀ ó lóun fẹ́ ṣiṣẹ́ wọ́n lẹ́sìn ò gbà á láàyè irú iṣẹ́ tó fẹ́ ṣe ń ta èyí tó fẹ́ ṣiṣẹ́ ń ta gan ó ń ṣa iṣẹ́ ṣe ni ó lóun fẹ́ múra wọ́n ní ìkankanlẹ̀ sí ní kó wọ̀ èyí tó fẹ́ múra tó mara yọ nínú wọn ó ń ṣara mú ni ó fẹ́ lọ òde wọ́n ló lójú òde tó le lọ wọ́n ń ṣe birthday wọ́n ń yẹ́yìn òkú padà gbogbo bí kò rí lọ kí ló wá kù tó lè dun irú ẹni báyìí nú bí ò bá ṣe pé kílé ọkọ kó já àyè dùnú fún un ṣe àfẹ́kù eléyìí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa wàláhì bí mo ṣe ń sọ yìí àwọn àfáà wa tí máa jókòó ti àwọn ọmọ kéékèèké wọ́n mọ tí mò ń sọ pé kọ̀ǹpléènì pọ̀ jù pé táwọn bá wá fẹ́ni tí ò yìí ṣó lè jù báyìí náà lọ ni ẹrú fún ọlọ́run kọ́lọ́run ṣe níbi tá a kù sí ọlọ́run dákun wa ṣe ilé wa láàyè dùnú wa. èyí tó pọ̀ nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ́wọ́n bá la ní lórí àwọn obìnrin dáadáa lọ́lọ́run fẹ́ ká fi gbà lọ́wọ́ wọn ká máa rán wọn létí pé ẹ̀tọ́ mi lélẹ́yìí ẹ̀tọ́ mi lélẹ́yìí o ò gbọ́dọ̀ má ṣe é wọ́n lè ṣe lóòótọ́ níṣe pójúṣe ni ṣùgbọ́n èyí tó dáa jù ni pé ká fi dáadáa gbẹ̀tọ́ yìí lọ́wọ́ wọn obìnrin tó kọ oorun fọ́kọ ẹ̀ òótọ́ ló dẹ́sẹ̀ ṣùgbọ́n a ti ríṣe sí ọkọ náà sí tí wọn ò fi ní kọrun fún un káwa náà tún bẹ̀yẹn ṣe bọ́kùnrin bá mójútó ohun tó yẹ kó mójútó ní èyí tó pọ̀ tọ́pọ̀lọpọ̀ wa ò tiẹ̀ kà kún táàyè tá a wà yìí lè má gbà wá láti máa júwe ẹ̀ obìnrin tó fẹ́ kọrun gan òní rórun kọ̀ tó ká mójútó àwọn àárín wọ̀nyí ibadallah nínú fìtínà tọ́lọ́wọ́ bá dẹ lákòókò tá a wà yìí òun náà ni àìtó àlùbáríkà nínú owó tí gbogbo wa ń pa ọ̀wọ́n àlùbáríkà nínú owó tá à ń pa ní ìtò fífa kẹ́tọ̀ ọlọ́run máa sọnù mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ bẹ́tọ̀ ẹ̀dá náà ṣe ń sọnù àìtó owó ó fa kó jẹ́ pé àkókò tá à ń yọ tá a fi ń wá ó pọ̀ ju bó ṣe yẹ kó mọ lọ ẹni tó jí láago márùn kúrò nílé tó ń darí láago mẹ́wàá bẹ́ẹ̀ mi ìbá dé ló wá ń jọ̀rún pọ̀ èyí tó tẹ̀ lóhun kí lásìkò ẹ̀ kò rí jọmọ́ kí bóṣù bá wá parí yóò wá dàbí ìgbà tá a bá ní àgbàná kan ló wọnú owó èyí ó máa ṣe mọ̀ ibo ló gbà lọ. bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ ẹ̀dá sọnù ṣíṣẹ́ bọ́lá ṣe ní ká ṣe é ó ti wá gbígbà ọjọ́ ti pẹ́ bó ṣe gbà lọ̀pọ̀lọpọ̀ ń ṣe bó sì ṣe gbà tí wọ́n ń sọ yìí ó lè tọ́ sí gbogbo èèyàn kò tọ́ sáwa tá a la gbà pé ọlọ́run ọba ní í ṣe àrísìkì. àwọn obìnrin náà wá rí i pé nígbà tí bùkátà ò bíá látọwọ́ ọkọ àlùbáríkà kúrò nínú tá à ń pa àwọn obìnrin náà ní báwọn ò bá jáde síta o àṣírí ò lè bọ̀ àfa wa. ó ti wá fẹ́ẹ́ gbòde débi pé àáfàá tó fẹ́ rán wa létí pé ilé lọ́lọ́run ọba pàṣẹ kí wọ́n gbé oúnjẹ òun gan lẹ́nu láti fọ́ èyí ó máa wá ṣe mọ̀ pé ṣé tí mo bá sọ wọ́n tó pè mí níjọ́ mi mọ́ ẹrú sí ọlọ́run gbogbo ayé wa ń wo pé bó bá ṣe rí náà là á ṣe yí lọ bá a bó bá jẹ́ ká ṣèrú díẹ̀ ká parọ́ díẹ̀ kò síṣẹ́ kan tó ṣe é fòdodo ṣe mọ́ ibadallah wàláhì gbogbo ń tẹ́ ẹ bá sọnù látara àìṣòdodo àìṣòdodo ò ní dá padà fún yín gbogbo ń tí a bá sọnù látara ìgbàfọ́lọ́hún àìtẹ̀lé tọlọ́hún tòjíṣẹ́ ọlọ́hún kíkọ́ ìsí tọlọ́hún àtòjíṣẹ́ ọlọ́hún kò ní í dá padà bí o ṣe pé kí ni o irji'u ila rabbikumul azizil mannan ká ronú pé nǹkan kan la sọnù lọ́lọ́wọ́n ọba náà ṣe yọ àlùbáríkà kúrò ń bi ìṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tá a sọ lòyìn náà la ní láti padà yí lọ bá tá a bá fẹ́ kọ́lọ́wọ́n ọba ó lọ́wọ́ sí i kó máa sọ díẹ̀ di púpọ̀ fún wa àwa abẹ ọlọ́wọ́n ọba ṣíṣe eléyìí pẹ̀lú ìmọ̀ yẹ̀kín ìmọ̀ òdodo tí í dánilójú pé àìṣe làìrísí ẹ̀ ọlọ́run má ṣàjẹ́ kó rọrùn fẹ́nìkọ̀ọ̀kan wa kì í kúkú ṣe pé ìgbà táwa ń lò yìí ó burú tó bẹ́ẹ̀ tí ò fi ṣe é wé tìgbà àwọn ànábì ọlọ́run ìgbà ìmíì nínú wọn tó burú ju tiwa yìí lọ ṣùgbọ́n ru ímánì táwọn fi kojú ẹ̀ ló yàtọ̀ sí ìtọ́ àlórí ẹ̀mí tiwa àwọn dúró lórí ntọ́lọ́run pa láṣẹ nídúró ẹni tó dá lójú pé alá inna nasrallahi qarib dájúdájú àwọn ṣe ọlọ́run bá wà ń tòsí. Si àwa ń ṣe níṣe tó ń ṣe iyèméjì nípa tí ń ṣe abẹ́lọ́wọ̀n ọba ìmánì òdodo tí ń tọ́lọ́wọ̀n ọba fẹ́ tí ó fi máa rọni lọ́rùn láti máa dún lórí ẹ̀ ọlọ́run má ṣàpínkárí ẹnì kọ̀ọ̀kan wa ìpáyọ̀ ọlọ́run tòdodo tí ń tọ́lọ́wọ̀n ọba ń lérí ẹ̀ níyà tí ó fi máa banilẹ́rù kúrò níbi tọ́lọ́wọ̀n ọba lóhùn òfẹ́ ọlọ́run má ṣàjọ kárí wa ọlọ́run wá bá a fi àlùbáríkà sí gbogbo yìgì wa sí gbogbo iṣẹ́ ìṣe wa bá a bá ti ń fi ń sùn ọlọ́run jẹ́ ó máa bá a abẹ ọlọ́run ọba fìtínà àsìkò tí dojú ẹ̀sìn rẹ̀ dàrú ọlọ́run dákun gbogbo ibi tí bá a fẹ́ lọ má jẹ́ òfẹ́ lọ́dọ̀ tiwa ọlọ́run ọba bá ń ka tíra tá ń kàtàn àwọn ẹni rẹ tó ti lọ a máa ṣeni lé mọ̀ pé sórí ilé ayé yìí làwọn eléyìí náà sì gbé ọlọ́run ọba kì í sì yí padà ẹrú ni kó yí padà lọ síbi bọ́lọ́hún ọba ṣe fẹ́ kó rí ọlọ́run dákun má yí wa padà sí dáadáa o àbí ọlọ́run ọba ó kéré ó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ wa ta ti sì síwájú ọlọ́run dákun fi kan sílẹ̀ láláì jẹ́ kó yáfẹ́ fún wa ó wá kéré ó tóbi nínú ta tẹ́síwájú ọlọ́run ọlọ́run dákun má fi kan sílẹ̀ láláì bá wa gbọ́ ọlọ́run tí máa garanti àránṣẹ́ ọlọ́run fẹ́ ọlọ́run dákun ṣe àlékún ẹ̀ gbogbo wa. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك قوموا للصلاة